السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعى الله àfikún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ fún ọlọ́run kò máa bá ọlọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam kitabu nikah babu li'an ọ̀rọ̀ nípa àwọn akọ́tọ́rọ̀ pàmọ́ ìgbéyàwó kó náà ni agbẹ́yẹ̀ lọ́wọ́ nínú tíra pẹ̀lú ìmọ̀ràn mi أكون اللعان وعنها انس رضي الله عنه أبا حديثي ولقد أفا أنس ورقد يوم الجمعة عن النبي صلى الله عليه وسلم قال علم محمد صلى الله عليه وسلم أبصروها nígbà tí wọ́n kó ọjọ́ obìnrin kan lọ bá níbi sallallahu alaihi wasallam yí ọkọ rẹ̀ pé òun ti bẹ́nu ọ̀dọ̀ ń kọ́. wọ́n lànà bí wọ́n dágbọ́ pé ẹ wúro ẹ̀wù dáadáa fa àti bí yí abùyàgọ́ sọ́bùtọ́ lọ́wọ́ lè òjì hàn lápẹ́ tó bí lọ́mọ wọn tó bí tó tuntun tó ní àbùlà rárá àwọn àgbègbè òbí ha yóò máa jẹ́ ti ọkọ rẹ̀. وإن جاءت به أقفل زعدا فهو للذي رماها به. فهو بي انتم بي ó jẹ́ tí ó dúdú lójú tí ọlọ́ọ̀lẹ́ lẹ́rìí ọmọ àhàbẹ̀ àgbẹ̀pẹ́ tí wọ́n lè ṣe oṣù lọ́nà tapakùn àlẹ́ alimami Bukhari àti Muslim ló gba hadith ìwà àárí pé bóyá náà fi kọjá lọ ń gbátá ń sàlàyé nípa lọ́hàn lẹ́nìkan fi sọ̀rọ̀ tó gbọ́ ilé òun náà ni àdéhùn sí àkàrẹ ọjọ́ tí anábì sallallahu alaihi wasallam ti dá fún àwọn ilé nígbà tí ìyàwó rẹ̀ lọ́dà ẹjọ́ bímọ nígbà tó bá bímọ tó bá rí pé báyìí lọ́mọ rẹ̀ rí ẹ̀rì pé akàkùn lọ́kọ rẹ̀ ìgbà tó náà lọ́mọ rẹ̀ sì rí akàkùn pé arábìnrin yìí pé في sì nǹkan والله تعالى على الصواب صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته